alhamdulillah ọkọ̀ fún ọlọ́run ọba wa allah alhayi ọba aláyẹ tí ó ní ikú alqayyum ọba tó dádúró tó fara ti nǹkan kan gbogbo nǹkan ló fara ti ọlọ́run alladhi lam yalid wa lam yulad ọba yóò bímọ ẹnìkan kan ò sì bí wassalatu àánú ọlọ́run wassalamu àti kí ọlọ́run ala nabiyyina muhammad kọ́mọ abẹ́lẹ́rẹ́ anábíwá muhammad wa ala alihi wa ashabi ajma'in àtàwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ miami ní tàfẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn ọ̀rọ̀ tó lágbára láwùjọ wa ni lábala ìṣe dáadáa sáwọn òbí wa méjèèjì bẹ́rù lè wálidé ní ba'da wafatihima ìmá ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n ti kú lẹ́yìn ìgbà tí wọ́n ti jáde láyé nínú dáadáa Islam òun náà ni pé ọ̀pọ̀ àwa láṣẹ ká máa ṣe dáadáa sáwọn bàbá wa àti ìyá wa nígbà tí wọ́n ń bẹ ayé lẹ́yìn náà ká máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ti jáde láyé ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé púpọ̀ ni ẹ̀rí àwọn òbí wa méjèèjì yìí nígbà tí wọ́n ń bẹ nílé ayé a máa ra sọ fún wọn a máa fún wọn lóògùn a máa fún wọn lóúnjẹ ara mọ́tò fún wọn a máa fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n fi tọ́jú ara wọn nígbà mi bá ti wá bọ́ n ò lè náwó mọ́ n ò lè jẹun mọ́ ǹjẹ́ dáadáa ti wá dúó dáadáa ò dúó a máa ṣe dáadáa sí wọn táwọn òbí wa tọ́lọ́wọ́n bá kádàrá kí wọ́n dúó jẹun wa bá ṣe fẹ́ nígbà míì wọ́n jẹ díẹ̀ nígbà míì wọ́n sì ní rí nǹkan jẹ inú àwọn dáadáa tá a máa wá ṣe sí àwọn òbí wa méjèèjì torí wọ́n ní bùkátà sí dáadáa wa wọ́n ń bẹ nínú lẹ́lẹ̀ nínú òkùnkùn láwọn nìkan wọ́n ń bẹ lọ́wọ́ ọlọ́run àwọn dáadáa tá a máa ṣe sí wọn yìí yóò jẹ́ kọ́lọ́wọ́n bá aláwọ̀ máa ṣe dẹ̀kun fún wọn àbí kọ́lọ́wọ́n bá aláà kọ́ yọ wọ́n kù lọ́wọ́ ìyà tí wọ́n wà eléyìí ọmọ wa jẹ́ ìfẹ̀mí nípa ìmọ̀ sí dáadáa sáwọn òbí wa tí wọ́n bá ti jáde láyé yóò wá dáa ká farabalẹ̀ lérí ètò yìí ká sì máa tẹ̀lé mi ká lọ nínú tá kà nínú Quran àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí ntẹ̀sìn bá ní ká ṣe fáwọn òbí tí wọ́n ti kú òun náà lọ dáa èyí tá a ṣà ká ṣe kọ dáa ṣe rí ẹ̀sìn ojú àṣà lọ tàbá wa gbà fọlọ́wọ́n bá la tá a sì mọ̀ pé mùsùlùmí gidi ni wá àwa ju àṣà alẹ̀ àwa lọ lè mú ẹ̀sìn ẹ̀já wo nù tíra alukur'an àti sunna nabi alákọ̀ọ́kọ́ nínú dáadáa tá a máa ṣe sáwọn òbí wa tí wọ́n bá ti kú òun náà ni pé ká tọ́jú wọn ká wẹ̀ wọn ká faṣọ sí wọn lá ká fi pàfọ́ọ̀mù sí wọn lá ẹ̀yọ́ mayami ká pe àwọn èèyàn kọ́pọ̀ rẹpẹtẹ kí wọ́n wá kírun sí wọn lá irun tá a fẹ́ kí sí wọn lá ni a fẹ́ ṣàdúrà fún wọn ni nítorí pé àdúrà máa gbà lérí òkú tó ti kú òkú sì máa ń ṣàǹfààní pẹ̀lú àdúrà alààyè kò sáàfà kan tó takò lágbàńlá ayé àbáláyé màkàn alukur'ani fìdí ẹ̀ múlẹ̀ ìpè àdúrà ń bòkù anabi fìdí ẹ̀ múlẹ̀ ọ̀làdúrà ń bòkù ara àdúrà òun náà ni irun tá a fẹ́ kìnnì tába ti wá kírun sí la tán a wà gbé a wà gbé lọ sí ìtẹ́ ìtẹ́ àwọn mùsùlùmí kì í ṣe pé a wà bìkan lẹ́gbẹ̀ẹ́ lé a gbé lọ tẹ́ àgbè lọ́tẹ́ àgbè lè bá wọn yòókù rẹ̀ tí wọ́n jọ jẹ́ mùsùlùmí gbogbo àtàwọn tí wọ́n ń wátẹ́ bá wọ́n ń wátẹ́ gbogbo ògbà ní dojoojúmọ́ wọ́n máa ṣàdúrà fún àwọn òkú náà àtàwọn òkú tiwa náà ti ń bẹ láàrin wọn. tába ti wá bò ó mọ́lẹ̀ tán á wà dúró bí ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá á máa wá ṣàdúrà fún nítorí pé ńgbà àti bò ó mọ́lẹ̀ nì lẹ́sẹ̀kẹsẹ̀ ìlànà màláìka méjì ó ti wá kánà nàbí sallallahu alaihi wasallam idha faragha min dafnil mayyit tánàbí bá parí ipe ó bu òkú mọ́lẹ̀ tán waqafa alayhi anábì wà dúó díẹ̀ faqala anábì wà sọ fáwọn pé istaghfiru li akhikum gbogbo yín ẹ máa tọrọ àforíjì fún ọmọ ya yín tá a bò mọ́lẹ̀ wasalu lahu bit-tathbit ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́ ń fi àwọn rẹ̀ lẹ́nà kó lè dáhùn béèrè táwọn màláìka fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ fa inna wòle ana yóò sì àlù nítorí ní sínsìn tá a bò mọ́lẹ̀ tán yìí wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ ta lọ́lọ́wọ́n ọba rẹ̀ ẹ̀sìn wọn ló ń sìn ta là nábì tó tẹ̀lé wọ́n bá ti rí dáhùn dáhùn dáadáa ó wà nínú kẹlọ́gbére tó bá yìí ti fẹ́ẹ̀lì ó wà nínú yà títí tọ́lọ́wọ́n fi payé rẹ̀ sọ̀háhù al-Albani àdìsí àfa al ní àdìsí tọ́lá láfíà ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa ṣe pé ẹ̀sìn dáa púpọ̀ sẹ́ni tá a bá ti wá kú ní ìtẹ́ kálukú ọmọ wa gbalé ẹ̀ lọ tá a bá fẹ́ lọ lè kí àwọn fámìlì òkú á kí wọn á sì kú mbẹ́ kò sí ìjókòó àdúrà kankan nílé olókù tàríkà nínú àlùkùránì àti sunna kò sí mbẹ́ kò sí sáfà kan lágbàńlá ayé tó lè mẹ́rin ẹ̀ wá ìpín ẹ̀rí pé a máa ń lè jókòó nílé olókù máa lọ yẹ sàdúà lápapọ̀ kò sí tí bẹ́ẹ̀ àdúrà tí gbogbo wa bá ti wá ṣe fún nítẹ̀yìn akálukú ọmọ wa dádùá ṣe fún nígbà tá a bá ti rántí rẹ̀ àtàwọn tá a jọmọ àtẹbí àtọ̀rẹ́ a máa ṣàdúrà fún individually lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ló wà nínú sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam à ń jòkó ọjọ́ mẹ́ta à ń jòkó ọjọ́ mẹ́jọ à ń jòkó ọdún kan gbogbo àṣà ni tá a gbé wọnú ẹ̀sìn yóò sì dá kálẹ̀ yọ ọkùnrin kálẹ̀ bá a jọmọ dáadáa sáwọn òbí wa èyí tó ṣe wá pàtàkì jùlọ gan-an nínú àdúrà gbogbo àgbáyé òun náà làdúrà ọmọ anabi sallallahu alayhi wa sallam anabi ni idha mata bun adam anabi ni bọ́mọ anabi adam abá ti kú inqata amaluhu gbogbo iṣẹ́ tó lè fi ẹ̀mí rẹ̀ máa ṣe ó ti dúó kò lágbára mọ́ tí ó fi ṣiṣẹ́ kankan mọ́ torí ẹ̀mí tá a fi ṣiṣẹ́ ti bọ́ illa min thalathi ní kan mẹ́ta lókù tí ó máa bá nínú sàárè sadaqatin jariya àwọn sàárà tí ó ṣe kalẹ̀ àbí tí wọ́n ṣe fún táwọn èèyàn wá ń ṣàǹfààní níbi sàárà náà continuous charity àwọn ilimi yóò ń tọ́fà òbí ànábì ní àbí ìmà tọ́kọ̀ àwọn èèyàn táwọn èèyàn wá ń jàǹfààní ìmà náà ládàá rẹ̀ yọmọ bánú sáré àwọn waladin salihin yad'u lahu àbí ọmọ dáadáa eh, ọlọmọsàjà fọmọ dáadáa lẹ ọmọ dáadáa tí wọ́n ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ ànábì ò ọmọ lásán ó ní waladin salihin ọmọ dáadáa ọmọ tó mọ ń sin lọ́hùn tó níwà rẹ̀ àdúrà tí ń bá ń fún bàbá rẹ̀ yóò máa bá bàbá rẹ̀ nínú sàárè tí máa ń bẹ lọ́wọ́ ọ̀yà Ọlọ́run máa fi yọ ọ́ lọ́wọ́ ọ̀yà tí máa sì ń bẹ nínú kẹ́ kékeré Ọlọ́run ó gbé ga sàlékún kẹrẹ fún eléyìí rìn lẹ́nu súnà ó rìn ẹ̀jẹ̀ àmà sàṣàmà ẹ̀sìn ni ẹ̀jẹ̀ àmà ṣe ọlọ́run sọ nínú Qur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim faqur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run ọba ní ẹ máa sọ pé ìwọ ọlọ́run ọba ò bá mi kẹ́ àwọn òbí mi àmà ṣàdúrà fóbi gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ mi nígbà kékeré bá mi kẹ́ wọn Suratul Isra Qur'an seventeen ayah twenty four lọ́wọ́ tó bá jẹ́ pé àwọn bàbá wa àti ìyá wọn wọ́n ṣe mùsùlùmí wọ́n wá kú bí wọ́n ṣe mùsùlùmí náà wọ́n ní àwọn ìwọ̀ kan tí wọ́n jẹ wá wọ́n ní àwọn dáadáa kan tá a gbọ́dọ̀ ṣe sí wọn òun náà ni pé ká bò wọ́n láṣìírí bí wọ́n ṣe ní márùn-ún nítorí pé àwa táwọn fa sọ́ọ́ bò wọ́n lára nílé ayé nígbà wọn kú náà á daṣọ bò wọ́n la á wà á lọ lè gbé wọn bò sínú yẹ̀pẹ̀ àní kírun sí wọn la a sì ní ṣàdúrà fún wọn dáadáa tí ń bẹ láàrin wa àti wọn òun náà ni ká gbé wọn bò mọ́lẹ̀ nígbà àbútọ́líbù kú àbútọ́líbù yìí kèfèrí ni ó kú sínú kèfèrí ni àlí náà lọ́mọ rẹ̀ àlíjọ́ kan náà àwọn àgbà sàhábà anábì ní àlí o idhab fawari abaka lọ lè dáàbò bàbá rẹ̀ mọ́lẹ̀ lè bò mọ́lẹ̀ níwọ̀n nìkan lọ lè bò bàbá rẹ̀ mọ́lẹ̀ anábì ò débẹ̀ sàhábà kan ò débẹ̀ tí bàbá ẹ bá ti kú tí ẹ bá jẹ́ mùsùlùmí ká ẹ gbé ibò mọ́lẹ̀ náà lọ́jẹ́ yín kò yín nírun kò yín ládùúà bọ́ọ̀ bá ń kírun tó ń ṣàdúà fún ọ̀n dáràn ni ọ̀n dáràn yín sì mú àyà tí ọlọ́run sọ pé òun fi ń dáràn wá nínú alukur'ani karim ní ó jà sàmójútó ẹ̀sìn àwọn bàbá náà kan lè bá jàǹfààní àdúrà wa àti ìrun wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run láàmú lẹ́nu Qur'an ọlọ́run bá ní ma kana lin nabi ọlọ́run ní anábì ò tó bẹ́ẹ̀ walladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé gbogbo wọn náà ò tó bẹ́ẹ̀ an yastaghfiru lil mushrikin kí wọ́n máa wá tọrọ àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run fún àwọn tí wọ́n kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam walau kanu uli kuriba ìbá àjá àwọn bàbá wọn àti ìyá wọn tó súnmọ́ wọn jù ló bá kú wọn ò tó bẹ́ẹ̀ ká máa bẹ̀ mí fún wọn ìpè kí n fẹ́rí jìn wọn nítorí pé èmi kí wọ́n ń sìn min ba'di ma tabayyana lahum lẹ́yìn ìgbà tó ti kílẹ̀ sáwọn ọmọ náà annahum ashabul jahim nípa àwọn bàbá wọn ọmọ náà jahimu ni wọn àti bàbá rẹ̀ ọba kú sínú ẹ̀sìn islam ọlọ́run fi ń rinlẹ̀ pé ọ̀lẹ́tọ̀ láti tọrọ àforíjì fún suratu tauba quran nine aya one thirteen lọ́lẹ̀ wò bọ́ba wò dáadáa ọba tí mo sọ yìí bẹ́ẹ̀ ọlọ́run tó ń sọ nínú suratu tauba náà ó ní wala tusalli ala ahadin minhum mata abada rí ànábì bó ti tóbi tó yìí bọba kì ìnígbà ọ gbọ́dọ̀ kírun sẹ́nì kankan la nínú wọn láyéláyé rẹ wàlá takum ala qabrihi ó sì gbọ́dọ̀ dúró létí sàárè wọn pọ ń ṣàdúrà fún wọn innahum kafaru billahi wa rasuli nítorí wọn kú ní kèfèrí wọn ṣe kèfèrí sọlọ wọn ṣe kèfèrí sànàbì wa wọn sì kú lérí ẹ wa hum fasikun wọn sì balẹ̀ jẹ́ sọ́tò tauba quran nine aya eighty four ìlọ́wà méjèèjì sì tó fọlùgbàgbọ́ òdodo láti dákẹ́ ẹnu ẹ̀ bàbá lọ ọ̀fẹ́ sàdúà ọ̀fẹ́ tọrọ àforíjì fún òbí rẹ̀ tó kú tí ì ṣe muslim níta ń gbọ́ yé nínú aya yìí òun náà ni pé ọ̀fẹ́ ríjà ọlọ́ dáadáa tó ṣe sí náà ni kò bò mọ́lẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ bá a ṣe kádàrà tiẹ̀ lọ ọ̀rọ̀ tá à ń sọ yìí ń pa ní lẹ́kún látara báwọn yẹn ṣe ń kú nílẹ̀ yorùbá kọ́dà àfa ń kú tó sì jẹ́ni tí ń ṣoògùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa wọ́n sin gbẹ́rẹ́ lọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa ẹlòmíì ṣègbéyàwó tẹ kú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa oògùn tajà ń bẹ nínú gbá wọn wọ́n sì kú lérí ẹ̀ pẹ̀lú gbàgbọ́ yẹn tó bá ti mọ̀ pé kì í ṣe mùsùlùmù mama tọ́ra dúrà fún abẹ́lẹ́ wọn gbogbo àwọn òbí wa tó kù láyé tá n bá sọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ kọ́lọ́mọ́sá jẹ́ tó jẹ́ pé àwọn èèyàn máa ń ṣàǹfààní níbi sàárà yẹn yóò máa wá jẹ́ ìyọkùn náà kúrò lọ́rùn àwọn òbí méjèèjì àbí ìgbé wọn ga nípò tí wọ́n wà tẹ́lẹ̀ bọ́ sípò míì àwọn òbí méjèèjì wọn wà jẹ́ muslim o tí wọn bá ti ṣe muslim sàárà tá a sì ò ní bá wọn nítorí pé bọ́bá ti kú àtàdó àti sàárà kò sí ìjọ sàǹfààní fún ma kò kú lẹ́ni tó nígbàgbọ́ sọ́dọ̀ nínú àwọn sàárà tí a máa wá ṣe nínú súnánà láti rí torí sàárà pọ̀ nílẹ̀ yorùbá afẹ́sẹ̀ sàárà afẹ́sẹ̀ sàárà láì máa gbọ́ èwo ń sàárà àtàṣà èwo ń sàárà àtẹ̀sìn ẹ̀rí sàárà àti ẹ̀sìn ìlèmí fẹ́ ṣàlàyé sọ́dákàtò járí àtànàbí ń rìfà síbi àdìsí ipe continuous charity òun náà ni sàárà àtàṣe tí wọ́n máa ṣàǹfààní fáwọn èèyàn ló kọ bàbá wa àti ìyá wa sáàdù ọmọ òbáàdà ó lè bá nàbí ó ní ìnà òmìnir tó wù ó ní ìyá mi ọ̀dákẹ́nìsì ìyá mi kú wọ́n kò wá sọ nǹkan kan kalẹ̀ ká bá wọn ṣe ní nǹkan tó lè bá nínú sàárà afàyànfà ọ̀ha ani àtàsọ̀dákọ̀ àníhà ṣé tí n bá ṣe sàárà fún tí mo mú owó jáde tí mo fi ṣe nǹkan kan fún ǹjẹ́ láàdá yóò bá nínú sàárè kọ́là naam àníbi ni yóò bá wà àlẹ́ ìkàbílì máa àníbi ni àmọ́ èmi ń gbọ́ níyànjú kọ́ lọ́lẹ̀ fi omi ṣe sàárà fáwọn òbí rẹ̀ ìtumọ̀ ẹni pé lọ́lẹ̀ gbẹ́ kànga fún lọ́ba gbẹ́ kànga náà kànga náà ni wọ́n ń pè ní bẹ́ẹ̀rù omi sáàtì kànga ya saadu, ẹ̀yọ́ mayami ìtawàrí kà nínú ẹ̀sìn wa rí ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa níta ń gbọ́yé ni pé a máa lọ lè gbẹ́ bọ́wọ́ fáwọn òbí wa tí wọ́n ti jáde láyé gbogbo àtàwọn yẹn bá ń pa mí bẹ́ẹ̀ ni ládàá ọmọ abáyà àti bàbá yẹn nínú sàárè lẹ́yìn náà pípa rẹ̀ bá ka òdìrí mọ́sálásì ẹ̀yin àbúrò yẹn àtẹ̀gbá yẹn ẹ̀pẹ̀rẹ̀ yẹn jọ owó tẹ́ fi ṣòfò yẹn kẹ́ẹ̀sì wá fi kọ́ mọ́sálásì ló kọ́ bàbá yẹn àbíyá yẹn ẹni bá kọ́ mọ́sálásì fọlọ́run ọba láyé ń bí ọlọ́run lóun ọkọ̀ ilé fún lẹ́dìjánná ẹ ti kọ́lé fún yàyà àti bàbá yín lálẹ́ jẹ́nà nìyẹn dáadáa àwọn tán bá ń kírun mọ́ṣáláṣí lójoojúmọ́ yóò máa wọnú fáìlì bàbá yín àti yàyà yín ṣe eléyìí gan sí òjú sẹ́tí bàbá yín àti yàyà yín gan sí ńgbà tó wà láyé gan lọ yóò dá kágbẹ́sìn wáyé ẹ̀yọ́ mayami fìdáwù ọlọ́jọ́ mẹ́ta fìdáwù ọlọ́jọ́ mẹ́jọ fìdáwù ọlọ́dún kan tá a fi ń sẹ́fẹ̀ tá a mọ̀ pàǹdáràn ni kọ̀mọ̀ sínú ẹ̀sìn wa wàláhì kò sínú sílá àdúrà máa ń bókun bádùn àṣẹ ń bòkú náà ni pé ọmọ ọmọ ṣàdúrà fókù ẹ àwa tá a jẹ ọ̀rẹ́ òkú ọmọ ìyá òkú àwa náà máa dá ṣàdúrà fún tábà tí ẹ kò sápéjọ kan nínú ẹsẹ Islam bíjọ mẹ́ta ni àbí ijọ mẹ́jọ àbọdún kan àbọdún mẹ́wàá àbí àtúnwá ronú pé ó ti pé ogún ọdún ọgọ́rùn ọdún àbí ẹyẹ yìn ẹ padà àfẹsẹ rántí ẹ gbogbo eléyìí àṣà àwọn tí ì ṣe mùsùlùmí nínú àwọn dáadáa tá a lè ṣe sáwọn òbí wa ẹ lè tẹ kùránì rẹpẹtẹ ẹ kò ṣe masalasi wọn máa ṣàǹfà níbẹ̀ ẹ masalasi àdúgbò yín tí ò ti parí ilé ìmáàmù yín tí ò ti parí látijọ́ ẹ parí ẹ lókọ bàbá yín àti ìyá yín ẹ wá lọ Mákà lókọ bàbá yín àti ìyá yín wọ́n wàá kọ bàbá yín àti ìyá yín sínú àwọn alálẹ́ àjí tọ́wọ́ àdìjọ́ àlùkìyàmù náà nínú àwọn dáadáa tá a máa ṣe fáwọn òbí wa òun náà ni pé a máa san gbèsè ọrùn wọn àwọn gbèsè tí wọ́n ti jẹ ní kẹsàn tẹ́ bá ẹ wá ṣe continuous charity léyìí tí wọ́n máa ṣàǹfààní ẹ mú àwọn ọmọ òrukàn méjì ládùúgbò ẹ máa tọ́ wọn ló kọ bàbá yín àti ìyá yín àwọn àfa àti wọn jíṣẹ́ ọlọ́run lóòótọ́ oyè ẹ fi kọ́ra yín lọ́rùn pé àfa yín máa fún ọ lówó oṣù yín máa fún ọ ní owó oṣù ló kọ ìyá mi gbogbo eléyìí dáadáa ni tí ládàá rẹ̀ máa ń bókù àwọn afa ńlẹ̀ yorùbá ẹ wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú alùsùnà ẹni wọ́n fẹ́ gbọ́jà lẹ́nu yín ẹni wọ́n fẹ́ gbòǹjẹ lẹ́nu yín yóò da kẹ́ máa jẹun nínú súnà kẹ́ máa jẹun nínú àdádálẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn dáadáa èyí tá a máa ń ṣe sáwọn òbí wa tí wọ́n bá ti jáde láyé ṣúlẹ̀tò dìhìmá min àkọ̀rìbíhìmá wa àṣìdìkọ́ ìhìmá ó ní ká máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ wọn. anábì wa sallam sọ fún arákùnrin kan anábì iná abára lbírí an yẹsù ilà rọ́jùlù àhàlà udi àbí nínú dáadáa tí ọmọ máa ṣe fún bàbá ẹ̀ nígbà tí bàbá rẹ̀ bá ti kú òun náà ni kọ́ ọmọ lè ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ nítorí pé dáadáa ti ń ṣe sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ yẹn wọ́n máa kọ́ sípò pé ṣe dáadáa sí bàbá rẹ̀ ni lẹ́yìn náà ọmọ asokun ẹbí bàbá rẹ̀ papọ̀ onídìí ọjà kò ní jẹ́ pé bàbá kú tán gbogbo yẹn wá kẹ́yìn síra yín lẹ́yìn náà ẹ pingun bàbá yẹn lásìkò ẹ pingun lásìkò kẹ́ pingun yẹn ara dáadáa sóbì yín ni lẹ́yìn náà ẹ wá jìnnà sí ìranù ẹ jìnnà sí ìranù àti ẹ̀sìn òun náà ni ká máa jó ká máa lùlù ká máa wá sí pátì ká máa másọ̀ ká máa wá fọ́ egun ká máa jẹun ká máa wá máa yọ̀ ká máa kọrin nítorí pé àgbẹ̀yìn àwọn òbí wa ìranu ni àdánwò ni tó bá bá àyàn bẹ́ẹ̀ ẹni tí ń bẹ nínú yẹ̀pẹ̀ nínú òkùnkùn lóhun nìkan àmọ́ tí ń bá fà á àmọ́ tí ń ṣe àmọ́ tí ń ṣẹlẹ̀ sí i bọ́bá jẹ́ pé ṣẹ̀dá wa lójú pẹ́ ní eré ni tó dá wa lójú oyé ṣe tó yẹ ká máa ṣe nìyẹn tó bá wá jẹ́ pé àṣẹ wa mọ ti ń ṣe é gan ṣe eléyìí tá à ń ṣe sí ládàrí ọba ọmọ tí ń bá ń sòkú bàbẹ́ ẹ̀ ọmọ tí ń bá ń sòkú yẹ kì í sọmọ dáadáa sóbi ẹ̀ nínú túmọ̀ àtàgbóyè Islam àwa bẹ̀ lọ nínú àánú rẹ̀ gbogbo àwa tá a ti ṣiṣẹ́ kọ́lọ́mọṣà fẹ́ríjìn wa àwa tá a tún palẹ̀ mọ́ pé a tún fẹ́ ṣe aburú lẹ́yìn àwọn òbí wa ká lè túbá lọ́dọ̀ Ọlọ́run ọba wa àwọn òbí náà ká sì tọ́ àwọn ọmọ dáadáa tí wọ́n fi máa tọ́ yẹ kí wọ́n ṣe fún àtàbájáde láyé ata ibùmínà dánbẹ̀ kama àlà dánbẹ̀ àlà ẹni bá túbà ń bí ẹsẹ̀ kan ọlọ́wọ́n bá aláwọ̀ fẹ́rẹ́jì o ọlọ́mọṣà sàfúrẹ́jì fún gbogbo wa kọ́lọ́mọba kí gbogbo àwọn òkú wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.